فليس لي بحق إن كنت قلت إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي إنك أنت علام الغيوب ما قلت لهم ما قلت لهم إلا مستحيل عليه الله في وصفهم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن رسله فإنه عباده وإن أبدل لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم يرفع الصادقين صدقهم له جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنه ورضوا عنه ذلك الموت العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير الحمد لله رب العالمين وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم مثل ما أوحي إليك من الكتاب والسنين وتكشفني ألفا به وذهب السعر لمهازئه فإنه من أقلم الأعمال كتبهم مع قلة الكراهة أفضل من المسجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة والستة وستون ألف بها أمر وألف بها نهي ألف بها وعد وألف بها وعيد ألف بها فساد وميزان وألقوا ببيعك وتسألوا وأمسوا بأهلي ألا وأناموا ومية تسليم وإمام وستة وتسعون ذات ومن بسم الله الرحمن الرحيم

وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس إذا يزوني وأمي إلى أين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بأكل إن كنت إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لكم ilá máa màrùkà níbi Àníbùdú láàárọ̀ bí ìwà ọ̀bàkún, ọ̀kúndù alẹ́ ní òṣàyí dáwọn máa dúró tò fi him. Fàlámà káwà fẹ́ ìtàdé ìkúntà àtàrà kí bà وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تجبر لهم فإنك أنت العزيز الحكيم قال الله Àṣà ya ọmọ ya ń bá ohun sọ́ọ̀dì sí ìnà sílé kùkù wọn. Làbúrò jàgbá tó tàbírí ní sáàtì àrẹ àrùn ọ́yí sí ìnà sí Voilà. هو ولي ولا يباله ولا يدل غير ينوم سبحانه لذاته وصفاته ويأتي في تنزيله والله لك تقول ما شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله إلا بالله ما شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله إلا بالله الله أكبر لك اليوم الحمد لله ونرسل أواقف لو من ولا أواقف Kí kankan lè yá sí ìtọ́nà ọ̀gá ní ṣe ṣe ọlọ́run bá tẹ̀ ń ṣe dáadáa fẹ́nìkan wọ́n má sọ pé bọ́yá òun máa ṣe ọlọ́run ní iṣẹ́ o. Àlẹ́mọ̀ṣẹ́ àrọ́kùnrin láti ṣe máa rẹ̀ àgbàmọ́rẹ́ yàtara wọ́n láti lọ́wọ́ yàtara náà àgbà ìdàgbẹ́rẹ́ àti ìgbìmọ̀ yàtara. Ọlọ́run wọ́n ló fi àánú rẹ̀ kó wa jọ lórí tó nífẹ̀ẹ́ sí. Dákùnrin náà mọ́yà kójọ ọ̀tàníyẹ́ ọ̀ mọ́sìkì nínú rẹ̀ tó aká ọ̀ yá bá àánú rẹ̀ pàdé lẹ́yìn náà atọ́rọ ìgbà ti yẹ fún àlẹ́lù mọ́mà ni ọlọ́run ti fẹ́ àlàáfíà àti gbogbo ayé lọ́gbà ìsàlẹ̀kọ́ kẹ̀kọ́ wọn lẹ́yìn náà àwọn àbáwọ̀ àgbà tí wọ́n ń orípa àlùbáríkà ẹ̀ òní láti ṣẹ́yìn abdulbá àti muhammad lọ́ọ́ bá ti ṣàlékún àforíjì rẹ̀ fún wa báyìí ni wọ́n sáàyè kẹ́wọ̀ gbogbo àwọn pátá tó ti lọ àwọn náà ta wà láyé náà bí a fi dáadáa lọ́wọ́. Fáìbà wa tòlé inú wa dùn fẹ́ àti nígbà ní gbìyànjú ẹ̀ ó sì ń kárí díẹ̀ díẹ̀. síbẹ̀ náà ẹni tí ọ̀gá rí wọ́n fi kọ́ gbà lọ́dọ̀ ẹ̀ lórí. ohun tí òjíṣẹ́ mọ̀ọ́mọ̀ sọ́lá tó fẹ́ kọ́ wa ni pé ká gbìyànjú tá a bá ṣe rere rere lágbàá. ẹgbẹ́ta ìdá ìdá ní ọjà gbègbó òjò òjíṣẹ́ láìka àtàlàmáka ó ní máa ní ní àdé ìyàmú oṣù ọmọ ìyàmú oṣù ìlà nàìjíríà ó sí ẹni tí ikú òjì láti pa tí ò ní ṣe àbámọ̀ àbámọ̀ wá gbé méjì àbámọ̀ ha ewu ló ń ṣe yìí ọlọ́wọ́ ọ̀wọ́ tó dá ń padà sáyé fún wọn lọ tó ṣe sáyé máa o àbámọ̀ ha ní gbásùmọ̀ ní ìgbàsójú báyìí lọ àmì rẹ̀ wá ní ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ràn wá létí kí ó ṣe tuntun kò sí tuntun kankan náà. gbogbo gbogbo wọn ti dé ó ti pé olúwa ni wọn nà mọ tíkẹ́ẹ̀tì máa sọ̀rọ̀ síkà síbi káwọn àdúgbò àyà mi a máa ti wu ẹ̀ náà ẹ wá jẹ́ ká gbọ́ ti ń gbọ́ máa má àpá àwọn ní tíra wọ́n ní iná níjà dídá ilé ìfà lọ́sọ̀ọ́dà yá alájọ̀dé adénáyà òun ẹlẹ́tẹ̀lá alájọ̀dé adénáyà òun ẹlẹ́tẹ̀lá. wọ́n ní ìgbàjà dídá ní dájúdájú nǹkan tuntun méjì. Ìgbà tí wọ́n bá ń ṣe bọ́ ọlọ́pàá náà mo bù lẹ́sẹ̀, bọ́ọ̀bọ́ pẹ́ náà mo bù lẹ́sẹ̀. Ìjọ méjì wọ́n kó gbogbo ẹyọ kankan, ọ̀kan gbẹwájú ọ̀tọ́jẹ́ ìlú wá dé lọ. Àbá nígbà ọ̀rọ̀ ó dojú ẹ̀kú rẹ̀. Mọ́rún ti ń lọ, ọkọ̀ sí ọkọ̀ tààwọ̀ láàbù ṣọ̀kalẹ̀ nínú ọkọ̀ méjèèjì ọlọ́ọ̀lọ́mà ọmọ ẹgbẹ́ rẹ̀ pé ọkọ̀ tọ̀sán ni ó gbò káyìn rẹ̀ jẹ́mọ́ wa à ń ṣe lọ́rẹ̀ ó lọ́jà بسم الله روي على أهل الصحابة الغيب على آل النبي صلى الله wọ́n gba ọ̀rọ̀ wá ipé ọ̀kan nínú àwọn ọmọ lẹ́yìn wa Muhammad ó ṣe àyíyá ara láyé فقال أنه يوما فقيل له إنه انتقل إلى رحمة الله Òjíṣẹ́lá Muhammad Mọ̀sọ́lá bí ó bá ti ṣàfẹ́kù àwọn ọmọ lẹ́yìn a máa bèèrè wọn o. Ìgbà wa tá a jẹ́ ìmáàmù ìmáàmù, ẹni tẹ́ ẹ̀bá rí ẹ bèèrè rẹ o. Ṣáájú kìí ṣe báwọn ẹni tá fẹ́ jọ Nànábì Mọ̀hámà.

láwọn èèyàn bá sọ fún pé ó ti jẹ́pẹ̀ ọlọ́run. Ah! Òjíṣẹ́ náà bọ̀rọ̀ sọ́lẹ́ tó wá bèèrè pé èyí tẹ́wà látọ̀ rẹ̀ nígbà tí ó múra àti dágbére káyé. Ló jẹ́ ẹ̀ṣọ́ nǹkan tó ráyìí. Bàbí àlọ́wọ́ àdáwọ̀ ní ìrà àṣà lè mọ́ àwọn èèyàn wá ní àwọn kíèsí o ìgbà tó kù díẹ̀ sí ẹ̀mí rẹ̀ ọkọjá ọ̀rọ̀ mẹ́ta ló sọ ọ̀pẹ́ yí àwọn mẹ́tẹ̀ẹ̀ta akọ̀kọ́kọ́kọ́ sọ ní yóò sì pọ̀ sí òun yíwa nígbà tí ń pílé rẹ́kọ̀dì lọ́wọ́ dúró. ó tún ṣe dàdà. lẹ́yìn tó máa kára tẹ́lí yẹlí ìyá. ọlọ́run ṣe o kàkà kékeré yìí ó sì jẹ́ tó kán. ọba tún dákẹ́. Ah. ṣe o. kàkà kó sì jẹ́ òjìdí Àwọn ṣàgbé ní tó gbé kalẹ̀ ní o, àmọ́túnmẹ́ o, kàkà kọ́ pọ̀ sí, kàkà kọ́ jẹ́ tuntun, kàkà kọ́ jẹ́ dídí, ní àmọ́ràn àṣọ́dà. Àwọn ọ̀rọ̀ sí ẹjẹ́ ká ló sọ̀rọ̀ ìkẹ́ àti ìfẹ́ nàbí ká sọ pé àlà ọmọ ya ọ̀rọ̀ ní ìwádìí aláàmọ́ àrùn àbí wọ́ta ìgbẹ́ sáàyà ìrìnàjò ìwọ̀n àrùn Ìṣẹ́ ọlọ́run ti jíjọ ọ̀sán bá rẹ̀ jí kókó, ọ̀sán mú àti àwọn ìmọ̀mù wa káàbọ̀. tó anábì wa fẹ́ ṣàlàyé àwọn gbólóhùn mẹ́ta tó wí. كان هذا الصحابي يسعى ذات يوم جمعة مهرجا إلى إلى المسجد. ẹgbẹ́ ìníṣẹ́ ọlọ́run nílò ọmọ ń tọ́gbà máa ọ lọ́lọ́ ń bá ní ṣe ní orí o òjìlọ́rọ̀ wa kọ̀ọ̀kọ́ ní sẹ́ẹ̀lìsà gbẹ̀wò tó pọ̀ láyé tó sì sọ gbọ́nà mẹ́ta tẹ́lẹ̀ ẹ̀mọ̀ tó máa rẹ̀ ó ní ń tọ́ ṣẹlẹ̀ ní pé ó ń lọ sí jímọ̀ níjọ́ kan ó ń pọ̀sẹ̀sẹ̀ lọ ó ń pọ̀sẹ̀sẹ̀ lọ tó wà ń dà ní mọ́ sì bá ọ wá rí orí ìrìnà ha ti lọ́ra àwọn àwọn tàbí láti yìí ìgbà tí ń lọ Wọ̀nyí ha ọdún ó kí wá àtàwà àdáyà ìgbà. ẹni tí ó bà lọ́wọ́ ẹ̀ ó jẹ́ ẹni tí ò nínà wá fà lọ́wọ́ títí ó fi mú débi tó ní àlàáfíà tó fi ilẹ̀. Ìgbàgbọ́ wá bí jẹ́ tí ó pọ̀ ìdàyé torí tí rẹ̀. Ó ríṣẹ́ rẹ̀ wọ́n ló rí Ní sí ẹgbẹ́

ẹnu ìgbésẹ̀ tó fà á tó fi mú débi tọ́lá làáfíà yẹn wọ́n wá gbé ládàá rẹ̀ náà ń jọ tí ó fàyé lẹ̀ wá rí ládàá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn lọ́pàá káà ní ẹgbẹ́ tí ó kàkà kí ìgbésẹ̀ tó ń ṣe bá ní yìí kàkà kọ́kọ́ jù báyìí lọ. Ó sì parí sígbọ̀ yẹ pé ṣé ìbá ti kó ìlàyé iṣẹ́ ti parí. eléyìí ń pè mí àtìmọ́ lẹ́kọ̀ọ́ pé nítorí wọn bá ṣe lọ́ọ́ a kò ní fẹ́ jẹ́ àtàbámà àbámà ní kọ́nà jẹ́ àṣírò. àmẹ́bì ní gbọ́nà àkọ́kọ́ tó sọ́nù pé lẹ́ẹ̀kà á kẹ̀sí kàkà kí sí pọ̀. táwa náà bá rí àwọn tí wọn ò rínà àwọn aládẹ̀wò jẹ́ ká máa ṣàánú wọn jẹ́ ká máa wọn ẹ má sì sí a ẹni tí ò ẹ má sì lọ́nà o ẹ sì má bá o torí ẹgbẹ́ ní báwọn ti ń dẹ̀rù bẹ tí ò rínà wọ́n o.

ẹni yẹn lọ kírùn àṣùgbà láàárọ̀ ọjọ́ kan tó tutù mọ́ tó tutù náà lágbára. Ọwọ́ ìdájọ́ ọdún láńpì sọ yìí ti káàdà ayé àti tó láwọ ìfáàmù. Lọ bá bọ́ ọkùnrin náà lójú ọ̀nà. Ṣé ń gbọ̀n báyìí? Sáà pé ọlọ́run ò

ètò jẹ́ àkúwó ìgbẹ́ndì ẹ̀wò ìlò ètò jẹ́ tuntun gbẹ́ndẹ̀ Fàánà ọjọ́ àkọ́ wa wá kọjá, ọkọjá lára rẹ̀, ilẹ̀ tí mọ́ sàánú ọmọ ọmọ sàánú àwọn náà. Àà, ẹ̀yẹ̀ bá jẹ́ ní àjọ̀dáwò nǹkan àgbà tí mọ̀ tẹ́mùmí lẹ́yìn ní orílẹ̀-èdè ìlà aláàánú lọ́lọ́ ẹ̀rùdẹ́ ẹ̀rùdẹ́ ó pẹ̀lẹ́fẹ́lẹ́ ló máa wà láà ẹ̀rù pẹ̀lẹ́fẹ́lẹ́ látẹ́kùn wá bẹ̀rẹ̀ sí gbé ẹ̀wò lára tẹ̀mí iṣẹ́ àwọn ọ̀fẹ́ wa ọ̀fẹ́ náà lárúbá wá ké sí ráì àbáyá rẹ̀ wà ní gbòmí lára ilé ìgbàgbé Ìgbìmọ̀ ọlọ́run lọ́mọ ya ọjọ́ tó ọdún bá ti lọ, ọlọ́run bá ń sálẹ̀ fún ẹni pé àwọn ewúrẹ́ wa ohun tó nǹkan àwọn tí wọ́n ní wọ́n ti tí ó ti bá gẹ̀dẹ̀ ìgbà ẹran wọn àánú ọlọ́pọ̀ ẹni tí bá ń sàánú ọlọ́wọ́ sàánú ẹ̀ sàánú àti bàbá mi o ìlú bá ẹ̀kú ẹ̀kú

tó sọ ọ̀rọ̀ mẹ́ta tí ọ̀rọ̀ yóò yé àwọn èèyàn rẹ̀ lánàá ní ìsàlàyé rẹ̀ fún wa. ó ní ń tọ́pà ó ti sọ yí pé ọmọ ṣe o kàkà kó sì jẹ tuntun. ó ní pé nínú àwọn ẹ̀rù méjì tó wọ̀ sọ́rùn ó ní ẹni tó tútù mọ́ ẹ̀dọ́ lóore lẹ́yìn náà ní tèmi ọba bọ́kàn bẹ̀ má fi bọ̀ lọ́rùn àṣẹṣẹ́ àṣẹṣẹ́ àgbẹ̀ náà ló Ẹ̀ṣẹ̀ tí ó ṣe àṣẹ wọ́n ti kọ́ nẹ̀, a Bẹ́ẹ̀ náà sì ní sẹ́ẹ̀lẹ́ wọ́n sáṣẹ́ jẹ ọkọ̀ mọ́kànfún mẹ́ ọlọ́wọ̀ gbàjì ó wá dijọ́ tí ó pò láyé ní ẹ bá wá gbé látàá tó ṣe ò ẹ̀wù tuntun tó wọ ẹni òtútù mọ́ ní ẹ bá hàn. Bàbá ọ̀nà lẹ́gbà káàlẹ̀ ẹ̀rí ìdá. Ẹ̀wà kúwó ní tó tó wọ́. Lọ́wọ́ ni àà ń ṣe o. Kàkà kó sì jẹ́ kẹ́wù tuntun lòun

ẹ̀yẹ́ mẹ́rin ọmọ náà bá lọ ìjàmí o ẹni ẹgbẹ́ ìgbà látàárọ̀ Bó ṣe dáwọ́ ya ráyìí, wọ́n ní bọ́ wọ́n gbọ́ máa mú ilẹ̀ ẹni. إذا إذا في طارق يترك الباب ويقول ọlọ́wọ́ àgbẹ̀ ìgbà yóò Àlọ́run ní Smaragi. Ebí ni gba ọ̀nà lọ́bẹ̀ jẹjẹ oló, oló, bọ̀wọ́ sàánú, tó mẹ́lẹ̀ tí ń kálẹ̀ gbèrè bí pa tó ń tó sọ́jú tí ẹ̀ lọ. Lọ́bá ya jábọ́lẹ́dì wà ọjà méjì, ń gbé làtọ́ fún. Wàrídà ìmọ́sí, ó ti jọ ọkùnrin búrẹ́dì tó gbé fún ẹni ẹbí pàájò ní ó ẹ̀sùn rẹ̀ ni. Ah, Kàkà bó sì jẹ́ pé gbogbo odidi búrẹ́dì ìlú gbé fún. Ẹṣẹ́ rẹ̀ tó jẹ́mọ́ wa olùwà ní wà á ìsàlẹ̀ lè ìsàlẹ̀ lábẹ̀sà àbẹ̀sà yàwó láwọ́gbàlù lóríjìsà rẹ̀, ó ìṣẹ́ rẹ̀, àràdíńdà dúgbò, lọ̀bá kà. Ogba ogba wa ará fi ó fi ṣépè. Àwọn dábàá. Àwọn dábàá àwọn ìka ń bẹ́ ní àwọn káàkiri Mo rí ajé ẹgbẹ́ àkùkọ níjọ́ ẹ̀kọ́ kéré jù báyìí lọ. ẹwò gbogbo ọrẹ rẹ̀ tún pátápátá láti ẹ̀wọ̀n àrìn gbogbo wọ́n bí àwọn ọ̀rọ̀ lẹ́rẹ̀ kó wà láti ẹ̀yìn ní láwọn àwọn tó ṣe àwọn náà ikú wọn nínú àbá kan báyìí ni ló ṣe bẹ́ẹ̀ nítorí pé ó lè bá lówó ọgbà aṣọ lára ajé ọmọ ń bọ́ òyẹ́ rẹ̀ àtẹ̀ẹ́tó kéré àtẹ̀ẹ́tó ó tún dẹ́kọ́ wọ́n jọ wá jọ ajẹ́ sí ìwò Wàhálà sáà ìyàwó sáà خيرا ثم يجزاه بجزاء عظما شاهد وهو Ọba jẹ́ sẹ́rin òní sámọ́nà lọ́wọ́ wa. Àwọn àbọ́sínú àkùrá أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال الله يا عيسى ابن مريم أنت قلت الناس اتخذوني وأمي إلهي من دون الله قال سبحانك ما يقول لي لن أقول ما ليس لي بحق إن كنت تريدون الأول علمك تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنما أنت علام الغيوب الله أكبر أمامي وإذ قال الله يا عيسى ابن مريم Gbogbo ọ̀rọ̀ náà máa lí ní máa lò máa ní lójú ní lójú ṣẹlẹ̀ sí ẹ̀rí kan ọlọ́run ní wàí sí kọ́ọ̀dà. Wàí Ọlọ́run ti sọ́ ti sọ́ ti sọ́ pẹ́ ìgbégbó wọn ṣèṣe

Ṣé wọ́n lọ sọ fún àwọn èèyàn pé kí wọ́n mú ọ ní ọlọ́ọ̀ àtìyá rẹ̀ ẹlẹ́jẹ̀jì? Ah, Àlẹ́bìnrin tó kò sí náà rí ọlọ́wọ́ lọ́rọ̀ fún lọ ní ẹgbà fún ẹgbẹ̀rẹ̀ ìgbà ní ìhàkọ́. Kọ̀tọ̀ sí mi, kí ń sọ nǹkan tí ìṣòdodo. Inú ọdún mi lò ó bàbá yà lè múta. Tọ́lá kúkú jẹ́ pé èyí ni mo wí bẹ́ẹ̀, ó kúkú mà ọmọ rẹ̀ náà. Tààdá mo rán bí ìdàmù sí wà láàárá mo rán bí ìdàmù sí. Wọ́n lọ́rùn ọmọ ń gbé bẹ́ nínú ọ̀sán ní ìdílé ọmọ. Wọ́n lọ́rùn omi mọ gbogbo ń tọ́pamọ́ pátápátá. Nǹkan kan ọ̀gbá mọ́mọ́ náà. Àwọn ìgbòrò ọmọ ilẹ̀